prophet Obadele. God bless you. Bí àwọn tọrùn ti ń kọ́. ẹ̀yin òkè búsáyà o. Adégùsì, you are welcome, God bless you. Ìràwọ̀ ọ̀run tọ̀nà lẹ́wọ̀n.

ilé mi gbogbo àtọ́bára tí ó má ṣe wò. Láìdé wọ́n pọ́n mi lé ló fẹ́ ṣe lọ́rọ̀ ìbáyìí. Dojú ìgbà sókè ní òye. Ẹ̀gbẹ́ omi ń sọ pé. Mama Akele, it. bless you, ma. bless you. ìyàwó tọrùn ti tó. àmì o. hallelujah. ẹ̀yin òkè gúúsàyò. ìràwọ̀ ló dá mọ́ lẹ́wọ́n.

oníbàárà àdúgbò bá dúró tì í gbọ́ngbẹ́. olúwa o ògbó yẹ ọ́ o. wọ́n kú ìṣẹ́jú méjì láìdé ọjọ́ dúpẹ́. olúwa ògbó yẹ ọ́ o. ayé ò yẹ̀yẹ́ mi mo máa dúpẹ́ o. olúwa. láti wébù láwùjọ. ọba tí ń ṣerú dọ́bà lẹ́mọ̀ sẹ́nitọ́ lè fi ọwé òye ayé ò changes bẹ́ẹ̀ mi kò dúpẹ́ o. olúwa bóyá. láìdé ẹni àṣẹ lóore tí ò dúpẹ́ dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ. bẹ́ẹ̀ni Yorùbá dẹ̀ sọ pé yinyinyin kẹ́ni ó ṣèmí ẹni wà láyé kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹgbẹgbẹ̀rún fẹ́ wà láyé wọn ò sí láyé mọ́ àánú ló pa ọ́ mọ́ bó bá wá ní ipá rẹ ni ẹgbẹgbẹ̀rún àwọn tó kú náà nípa ipá àwọn pinni wọn jáde láyé ẹni mọ rírì orí olúwa kó dúpẹ́ ẹni ó mọ̀ pé ó jí láàárọ̀ yìí ó yẹ ó mọ̀ pé ọwọ́ ọlọ́run ló jí òun ẹni ó sùn tí ò jí mọ́ sọ́sẹ́ lónìí ẹ fi ọpẹ́ fún olúwa tóró ṣeun o torí àánú ẹ̀ dúró láéláé ẹ fi ọpẹ́ fún olúwa àwọn olúwa torí ó ṣe o nítorí tí àánú ẹ̀ dúró láéláé àwọn tó mọ rírì ẹ̀ wọ́n mọ̀ pé òun nìkan ni ọlọ́run ẹ̀yin ènìyàn ẹ máa yìn ẹ máa yìn ẹ máa yìn. èmi ló ṣèyí fún èmi ló ṣèyí fún ọlọ́run ìwọ ló màdámi lọ́lá tó sá lọ mí lékè. Èmi ni mo ṣe yí fún tán. Báwo ni mo ṣe máa júbà rẹ o? Ìwọ ló mà dá mi sí o. Báwo ni mo ṣe lè bẹ̀rẹ̀ rẹ? Bàbá, ìwọ ló ṣe yí fún sí iwájú rẹ o. Bó ṣe dá mi lókè. Bó ṣe dá mi lọ́lá. Báwo ọ̀dá mi ṣe wẹ̀lẹ̀. Báwo ọ̀dá mi ṣe ń ṣubú. Bó mi borí wọ. Ọlọ́run mi èmi ló ṣe yí fún tán. èmi ló ṣe yí fún tán wà lọ́rùn. mélòó ni mo lè kà mélòó ni mo lè sọ o. mélòó ni mo lè rò mélòó ni mo lè rí o. èmi ló ṣe yí fún tán. kí ni mo bẹ́ fún ọlọ́run mi o. màdánilá mọ́mọ́ dúpẹ́ mọ́mọ́ dúpẹ́ wọ́n ní ọlọ́gbọ́. ó tún balẹ̀ rèé o. àwọn akọrin rẹ̀ ṣe ń jínu o. agbára rẹ̀ ni mo fi mú yọ ọmọ wa agbára rẹ̀. sisters ó padà fún Ọlọ́run. Torí bí mo ti ń gbórin yẹn, ó mú ẹ̀mí mi sọjí. It is reviving my spirit. Ó ní ẹ̀mí mi sì sọjí. My spirit is revived. Lọ́jọ́ tí mo gbọ́ ìró ayọ̀. The day I heard the good news. Pé tí ayé sọ pé ó kú ti yè padà. they said is dead is mm. now risen. Ẹ̀mí rẹ̀ sọjí padà. His spirit will revive. Ẹnìkan sàmì. somebody say amen. Toró oyin lọ láàárọ̀ yìí. Ògo tó kú. Ọmọ àsọjí padà. Ẹ pé àwọn dáídé àwọn akọrin orin rẹ ti dé àfi bí ìgbà tó jẹ́ pé mo rí náà ní alẹ́ àná tí mo sọ pé a bá parí two thirty pé àwọn arẹwà máa tóbi tó tó tẹ nǹkan tó jí ní àárọ̀ yìí tó hmm. bí ìgbà tó jẹ́ pé mo ti mọ mo ò rí jìtá ọba ayérayé gba ọpẹ́ wa ẹ̀mí mímọ́ ìwọ lọ́lọ́run. Holy whatever tó o bá ń là kọjá sáà dúpẹ́. just give thanks whatever whatever tó o bá ń là kọjá give thanks. sáà dúpẹ́ sáà dúpẹ́ gbogbo tó o bá ti ń là kọjá tí o bá ti gba kó o yin lọ́hùn tí o bá ti gbà lẹ́nu rẹ̀ ìwọ ló borí ẹ̀ má gbàgbé ọjọ́ Tuesday Tuesday. tó ń bọ̀ ọjọ́ yẹn ni ọjọ́ ìyìn nínú sọjí orí afẹ́fẹ́ a máa yìn a máa yìn fún fún wákàtí kan àbọ̀ lẹ́yìn wákàtí kan àbọ̀ gbogbo èèyàn lọ lórí ìkúlẹ̀ máa pe àwọn tó bá súnmọ́ bàbá mi ló ní ká mọ́jọ́ ọpẹ́ bó mọ́ mú àwọn èèyàn dúpẹ́ ojújú ọpẹ́ pé àwọn èèyàn jó ijú ọpẹ́ tó whatever tó o bá ń là kọjá tí o bá ti gbàyìn lẹ́nu ẹ̀ tí o gba àdúrà lẹ́nu rẹ̀ wò mí ọ̀gá ò ní problem prayer without ceasing without ceasing winning without ceasing àdúrà láìsinmi ìsinmi ìṣẹ́gun láì sinmi ni tó bí ọba ti dákẹ́ tó sàárẹ̀ ọmọ ìṣẹ́gun láì sàárẹ̀ ìdí nìyẹn o gbọ́dọ̀ mọ bí o ti dúpẹ́ àṣẹjáde oore rẹ tí ayé gbé wọlé torí oyin lọ láàárọ̀ ire yẹn jáde padà láàárẹ̀ ìfún ti jẹrà. The intestine was not decayed. Ẹ̀dọ̀ ti jẹrà. And even the liver. Ọkàn ti jẹrà. The house is decayed. Ó ti bẹ́ nínú ilẹ̀. And it actually passed in the water. Jésù wá ní ẹ̀sìn bòjì. Jesus removed the decay. Ó ti ń rún o. He started smiling. Ẹ má dán òórùn palẹ̀ o. Don't kill her with odor. Má gbàgbé pé èèyàn wọn ní jò ní. was his people the Ṣùgbọ́n ní ti lè fún mama. now they Gbogbo òórùn búburú. Tí ayé ni kó o máa rùn. And the sun should be given. Sáwọn tó yẹ kó ràn ọ́ lọ́wọ́. Ẹwẹ́ ni ó sàmì. Look at Emma say. Word. láìdé torí odidi ètí mò ń wọ lódidi ọ̀rọ̀ kan ni ẹlòmíì tó ń rùn sí ọkọ tó fẹ́ sí. some are smelly to their husband. bọ́ bá gbé igbá ọkọ ni ọmọ gbé torí rùn sí bọ́ bá gbé àwo ọkọ ni ọmọ gbé ọkọ ẹlòmíì sọ pé òun lè so màmá tó lóun lè bá ṣe pọ̀ ó ní torí pé ń rùn fóun ẹlòmíì bá sọ̀rọ̀ lóore ọ̀rọ̀ rẹ̀ ń rùn níwájú àwọn tó yẹ kọ́ràn lọ ẹlòmíì débi iṣẹ́ bọ́ bá ti dá sí ọ̀rọ̀ kan òórùn búburú ní mú jáde àṣẹjáde májẹ̀mú tó pa òórùn Násárù rọ òórùn búburú tí ayé dàlú ọ tó ń dìde rẹ lọ́wọ́ ẹjẹ́ nìkan sàmì iná gbé mi lónìí màkíyàvádà yàmà sàdálì kàpọ̀rù màtàmà àní ní àwọn ẹbí ẹ nìyẹn. his families. bí ẹbí bá sọ pé èèyàn ti ń rùn. he say somebody is smiling. mélòó mélòó lára àta. night and no pass either. bẹ́ẹ̀bí bá avoid àti bọ́ sọ. mélòó mélòó làwọn tó súnmọ́. bí àwọn tó fojú jọ tẹ́ ẹjọ́ ń gbélé. ní wọ́n bá rí ọtẹ́ yín mú. mélòó mélòó. òórùn ni sà. wọ́n á máa dẹ̀gbin lu yẹn. o tó máa ṣe. ní wọ́n bá dẹ̀gbin lu. bọ́bá sí ayé òní ọmọ ṣe. àwọn tí ó máa ṣe tó. wọ́n sì máa gbé ògo tiẹ̀ I said that àṣẹjáde Abami. Eh, àbàmì tí wọ́n dàlù ìyàjọ rẹ tí òjò ó má yọ̀ dání bó o bá sàmì torí pé òye lọ́la àárọ̀ yìí olúwa gbèmí o jésù ni mo ní ẹsìn kan ẹ ló ti pẹ́ kí lọ́kàn yín pẹ̀lú ọpẹ́ ẹni rùn kí n pírọ́blẹ́mù ti ẹsìn kìíní fún mi my friend wọ́n sì ó ní ó sùn mí yóò jáde wá sí èmi ó jí torọ́ rẹ̀ mi ni ó ní lásàrù ó ké táyé ọmọ òjò nínú àbàmì ibojì táyé rẹ̀ wá jáde wá táyé lolú òjò ibi ayé gbé ọ̀pá bá sí tó fi ń rùn ìbànújẹ́ tó fi ń rùn ẹ̀gàn tó fi ń rùn ìjákulẹ̀ jáde wá jáde wá ọba jáde bọ̀ ọlọ́run fẹ́ ṣe kan bẹ́ẹ̀ ni kò ní ọgbà ọlọ́run ló ń bá àbọ̀ ọ̀làlejò ọ̀nà náà lè yí ọ̀dà kí ló ń pa ọlọ́run pẹ̀lú ọ̀nà ṣé ọ̀nà lè yí ọ̀dà èyàn ló ń bọ́ àbọ̀ ọ̀làlejò olẹ́ẹ̀ni good load ìwọ ló kọ́ lọ́n pẹ̀lú ọ̀nà tó dáa bọ́lá tí ọ̀dà ọ̀fẹ́ràn lọ́fẹ́ràn lọ́nà ọ̀jáde láì fẹsẹ̀ rìn màkà pàjá màsàdàlíà èlú agbára tí yìí ń sẹ́yìn. that's the power of praise ìnémè kìbàrúwàmà oh, wọ́n gbé Pọ́ọ̀lù àti Sáìlà wọ́n sọ wọ́n sínú túbú kò sí ọ̀nà àbáyọ mọ́ wọ́n fẹ́ jẹ́ lómìn ní abùsẹ̀kù ánítòhùn gbé o Pọ́ọ̀lù àti Sáìlà nínú àbàmì túbú ẹjẹ́ ìran bóyá nìkan sàmì ìdájọ́ wo ló gbé ọmọ bó o bá sàmì agbára Olúwa ó gbé ọjà dédé bá Pọ́ọ̀lù àti silence ló ti kò sọ́nà àbáyọ ẹ sí à program ìgbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ sí à rẹ̀ nígbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ sí ààrẹ bó o ti ń sí ààrẹ ẹ̀rí rẹ ti dé you will share your testimony in the presence of everybody wà á ní ẹ̀rí wọ́n dénú túbú tẹ́ àwọn tí ń bẹ ń túbú kéékèèké àwọn dárí sọnù àwọn èèyàn ní awó ò lè ṣe ká má ṣe sóòrù ó ti má wà láàyè ìdí nìyẹn you must know how to pray aládùá olóborí ogun ẹ ẹni tí ò lè gbàdúrà á kàn fìrònú ṣeré ẹ̀ léṣe bọ́ ọ bá jẹ́ ni tí ń gbàdúrà ò ní problem Victor Sunday ẹ máa rí ànúgbà Grace ẹ máa rí ànúgbà wọ́n là lè sùn lálẹ́ ó tú aago tí wọ́n máa ń gbàdúrà láago méjìlá òun wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n bá wò mí wọ́n ti ní táìmù tí ẹ máa jí ẹ̀yin kan bẹ̀ ẹ ti ní aago tẹ́ ẹ máa jí wọ́n bá ti da aago méjìlá àwọn èèyàn ò ní ìdí àlá láàmú mọ́ ọlọ́fàlà yẹ máa rí àánú gbà wọ́n jí lóru gẹ̀jọ́ bógo bá lé ogún òru agún òru là fi sẹ́ elike paya masada mo sọ̀rọ̀ láàárọ̀ yìí agbára tó gbé ọ pamọ́ tó dá ọ dúró bó o bá sàmì iná bọ́ọ̀lù agbára yẹn adébẹ́sẹ̀ ẹ máa rí àánú gbà ẹ pé àwọn ènìyàn wọlé wọ́n ké o wọ́n bá bẹ̀rẹ̀ orin nígbà wọ́n bẹ̀rẹ̀ orin wọ́n kọrin wọ́n ń gbàdúrà àwọn tí ń bẹ ní ojúbù wọ́n wá wò wọ́n sẹ́ẹ̀ni mental problem sẹ́ẹ̀kẹ́ ṣe pé nǹkan ṣe ibi ọ̀tá ti máa ń sọ pé ṣé kò yẹ kó máa ronú ni ẹni ọ̀yọ́ ọmọ ronú ẹni ọ̀yọ́ ọmọ sunkún ọ̀bẹ sunkún kàkà kó sunkún ní ìmọ̀ tó yẹ lọ wọ́n bá bá fọ lẹ́rìn wọ́n láwa tí wọn ò sọ wánú ẹ̀rọ̀fọ̀ nínú túbúlọ̀ àwa gan-an à ń ronú tiwa ní kádàrà mọ́lẹ̀ ẹ̀ máa rí ànúgbà ọlọ́ni pẹ̀pẹ́ ẹ̀ máa rí ànúgbà adéwùsì ẹ̀ rí ànúgbà ẹ pé àwọn èèyàn wọlé àwa gan-an pọ́pọ́ ọlẹ́ ẹ̀ máa rí ànúgbà àwa gan tọ́yẹ èèmà kí bàdá yàlí mèkéma èlú mi fọlúkẹ́ Afọlábí ẹ ó rí àánú gbà à ń ronú ẹ wá wà ní túbú náà ẹ wá ń rẹ́rìn ó ti di bárakú wọ́n bá ń dúpẹ́ nígbà wọ́n ń dúpẹ́ ọlọ́nkàndé ni kí lẹ̀ ń ṣe lẹ́wọ̀n ẹ mọ̀ pé ẹ dá ẹnìkan wá dá yín lọ sẹ́wọ̀n tálákú wárápá níwájú àkúnyẹ́yẹ́ lálàfo gànà níwájú àforùlé lálàlápàtà hmm. níwájú apàyàn tani sátani níwájú ọba àwọn ọba oh, àdáyàmà sádàlíà ẹnìkan sàmì nínú túbú ayé ọyẹ jáde níbẹ̀ bọ́lá ẹ̀rí ànúgbà abọ́ládé ẹ̀rí ànúgbà ẹ pín àwọn èèyàn wọlé yèlíkẹ́ bàdà yálì mẹ́kẹ́ mà oh, yèlíkẹ́ dé yèlí mẹ́kẹ́ màrúmà oh, sábà ní kàpá ọdínbó ẹ fọ́ ilẹ̀kùn àwọn ogun ọ̀run tí ọ̀la àgbẹ̀ wọ́n fọ́ gbogbo ọ̀lẹ̀ ọlọ́ndà sọ̀rọ̀ mi ó rí ànúgbà. Oh. Latif ẹ̀rí ànúgbà arẹwà ẹ̀rí ànúgbà wọ́n sẹ̀ jí ni o The mark father wọ́n fọ́ ilẹ̀kùn kí ló wí wọ́n fọ́ ilẹ̀kùn ilé túbú wọ́n ẹ̀la ohun túbú tó múra tó dì wọ́n fọ́ etí ẹ̀ ó sùn lọ ó mọ̀ pé bí ọ̀run bá fẹ́ ṣiṣẹ́ àwọn tí mọ́nítọ̀ rẹ̀ yóò sọ wọ́n di òkú ohun àkọ́kọ́ tí ọlọ́gbọ́n ṣe nìyẹn á jí ọ̀tá ó dàbí òkú ẹjẹ́ ìránṣẹ́ ẹni tí wọ́n yàn pé kó máa mọ́nítọ̀ rẹ̀ bó o bá sàmì ọwọ́ òbínú tó korò láti ọ̀run ó kọlù láàárọ̀ a máa pa wọ́n lápá ayé ni ó rí pé gba Jésù ọjà ni etí àwọn olùsọ wọ́n sọrun kù wọ́n gbà wọ́n sọrun kù gbogbo náà bẹ́ẹ̀ ṣe wọ́n ṣe tó ìyẹn ni pé Olúwa a máa pa ọ̀tá lápá ayé ọba àkànralẹ̀ ọ̀ralẹ̀ ọ̀ralẹ̀ mọ́mọ́ Ísírẹ́lì nígbà tí ó kó ogun rẹ̀ jọ làwọn ọmọ Ísírẹ́lì bá bú sẹ́kọ̀ọ́ wọ́n bá sunkún o àwọn dáràn oh, Olúwa ní ẹ̀wọ̀ báyìí kò ní wọ bí wá o ọ̀nà tó gbà wá ni ó gbà padà wọ́n wá sùn pé kí ni ọ̀gbọ́n káwọn dojú ogun ọmọ Ísírẹ́lì nígbà tó di òru olúwa rán áńgẹ́lì kan ó yọ gbogbo plọ́ọ̀gì ẹ̀mí wọn. All your plug. he remove the plug. ẹ̀mí wọn lẹ̀ áńgẹ́lì yọ millions of people. millions of people. ó yọ tó bíbélì pé nígbà alẹ̀ mọ́. ó ní gbogbo wọn jí. ó ní bí wọ́n sì ti ń dìde. wọ́n sì dòkú. Hmm. ìyẹn ni pé wọ́n ń gbórí lẹ̀. wọ́n tún ṣubú. wọ́n sì ń kú lójú ẹsẹ̀. torí àti yọ plug kúrò lára wọn. àṣẹjáde ẹnikẹ́ni tó dojú ogun kọ́ bó o bá sàmì lẹ́ẹ̀ọ́rọ̀ yìí ọlọ́ọ̀ máa kọ lù ú máa jí àmì ìrì ọmọ ilé édèlì kẹrù màkàmà ta lẹni ó dojú ogun kọ ta ló dìdí ogun tó lò ní lọ́jọ́ ayọ̀ ta ní sọ àdúrà rẹ ta ní sọ àwẹ̀ rẹ ta ní sọ ìṣòro ta ní sọ ìṣòro ta ní sọ ìgbéga rẹ ẹni tí ń sọ ìgbéyàwó rẹ ẹni tí ń sọ iṣẹ́ rẹ tó lò máa dojú kọ láti bọ́ jagun bó ṣe wù kó tó ta ló sàmì olúwa kọlù láàárọ̀ iná má kàbàrú àmà máa ní ọkọ ní láìdé bóyá lọ mú orin ọkọ kò ẹ àṣẹ jáde ta ní bẹ níbẹ̀ tó sàmì ọwọ́ tó dá ọwọ́ yẹn gbẹ dànù Mr. Kato God bless you elike paya wọn ni bẹ́ẹ̀ ni iná mà sádàlì kàpà ẹnìkan sàmì alágbára tó gbé ayé ẹ dání tí ó gbà kọ́ lọ wọn a máa gbé ayé yẹn dání ìlú kẹpà yamasa dalí kàbárù mi sada ta ló gbé ọ dání tó lọ kò ní gbẹ̀kọ́ lọ ta ló fìfẹ́ dì ọ́ tó dá ọ dúró tó ní bá ọ bẹ́ lọ tó nípa ò ní ká ọ mo sọ tẹ́lẹ̀ agbára tó kójọ tó ń lò ní ọ lórí ta ló sàmì ọ iná bọ́ọ̀lù agbára yẹn náà má sàdálì kàpá èlíkẹ́rú ẹ̀gẹ̀ yà má sàdá ẹ pé àwọn ènìyàn wọlé ẹ pé àwọn ènìyàn wọlé ẹ pé àwọn ènìyàn wọlé yàrá ìgbà kalẹ̀ abẹ́ igi májẹ̀mú òrìṣà ara ẹranko tí wọ́n parí iṣẹ́ ayé rẹ̀ sí eli èké payámasada bó o bá sàmé iná labẹ̀ kọjá láìdé ibi ń parí ayé Gideoni sínú bọ́bá ti ń lé bọ́ọ̀kì ní resort ó ń ṣiṣẹ́ pọ̀ lákòjọ ọ̀tá ní jẹsẹ́ rẹ̀ ó ń làágùn ayé ọ̀gbìn làágùn ó ń ṣiṣẹ́ yípo ọdún ó ń jẹ gbèsè yípo ọdún ayé rí bí ẹni tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n ogun gbèsè òjò gbádùn torí ayé parí iṣẹ́ rẹ̀ sídìí igi òòṣà àti sídìí màálù ológo sì ni o ọba ni o adé ọba ń bẹ lórí ẹ̀ ó gbé ọba wáyé ṣùgbọ́n ayé parí ọ̀rọ̀ ẹ̀ sídìí igi òòṣà ibi ẹ̀ sì parí ọ̀rọ̀ èèyàn sí ó ní í ṣe pẹ̀lú àyànmọ́ èèyàn ìran àyànmọ́ ọ̀sẹ̀ ó kàn lébọ̀ ó kàn lébọ̀ ayé òkì kú oríire torí wọ́n parí ọ̀rọ̀ ẹ̀ sídìí igi òòṣà ọjọ́ orí lọ ìran ọ̀sẹ̀ ọjọ́ ń lọ mọ́mọ ológo lọ́wọ́ wọ́n fi àkókò ṣòfò torí wọ́n parí iṣẹ́ kan síbì kan ẹnìkan sàmì bó ni wọ́n ti parí ìrìn rẹ̀ àdáyé kèrú wà ádámà sàdáyà kàpà bó o bá sàmé iná já ọgbà níbẹ̀ iná já ọgbà níbẹ̀ iná já ọgbà níbẹ̀ wọ́n parí ayé gídíọ́nì sídìí igi òsà iná màkàbàrú àmà gbogbo bó ṣe ń ṣiṣẹ́ tó olúwa ní dojú kọ ó rò pé olúwa lọ́sẹ̀ òun wọ́n pé ibi ayé rẹ̀ parí sí lógun bẹ̀ níjà anámàkàbàdà yamasa dàmí kàpá talẹ ni ó sàmì láìdé ọ̀rọ̀ àṣẹmọ ní tàárọ̀ ìgbà yìí ni ó sàmì bó wọn parí ọ̀rọ̀ rẹ sí láti máa pọ́n ọ lójú mọ bẹ jẹ iná ńlá ibẹ̀ kọjá ọlọ́wọ́ ń dá olúwa lẹ́bi àwa ń ṣiṣẹ́ mídíánì ń kéré aláàgùn ààrẹ tẹ́lómi sọnù láìdé alẹ́ nìkan sanjó ni ó ní bọ́jẹ́ẹ̀tì tí wọ́n kà láti ẹnu ó ní ní fìyà jẹ́ ọgbà yìí ó ní kọ́ ló jẹ́ wọn ó tètè ka bọ́jẹ́ẹ̀tì wọ́n á béèrè pé kí ló kọ yín ó ní Johnson ó ní èló lórúkọ tí owó tí wọ́n forúkọ ti yín kọ nínú bọ́jẹ́ẹ̀tì Nàìjíríà ó ní ṣé ó ti wà ń tani wọ́n wá ní eléyìí tí ń kàn láti ẹ̀ èló lówó tẹ́ ẹ gbà bẹ́ẹ̀ ó ní torí pé kò ní yòówó wọ́wọ́ yòó kò sàkúlẹ̀tì ó ní kò sàkúlẹ̀tì calculate last year so ọdún ìbò rẹ̀ ti fẹ́ fẹ́ tiẹ̀ circulate ó ní níbi o ti gbàdúrà dé bí bọ́jẹ́ẹ̀tì bá jáde báyìí àwọn ẹ̀kọ́ kan gbèsè kan fún mo ní ah, bọ́jẹ́ẹ̀tì rí ọwọ́ ọlọ́run ọwà ọ̀gá dojú tó ń jà má dojú kọ bọ́jẹ́ẹ̀tì mọ́ ọlọ́run ló ìwọ ni ọgbàdúrà kó mo rí ọ̀sẹ̀ bí bẹ́ẹ̀ ni sà àṣẹjáde èmi ò mẹ́ni ó sà mo ní wọ́n ti rìnrìn àjò láti dá ọ dúró ìdúró tí wọ́n ti sì sí ọ̀dọ̀ lórí ayé rẹ̀ bó o bá sàmì iná ẹ̀mí mímọ́ ó já ọgbà níbẹ̀ iná ẹ̀mí mímọ́ ó já ọgbà níbẹ̀ ayé tá a parí sábẹ́ igi fídíọ́nì náà ń bá wọn jójó òrìṣà lọ́dọọdún kọ̀dẹ̀ mọ̀ pé ògo òun ni wọ́n fi ń bọ òrìṣà olúwa pé aràn ọ láti ṣiṣẹ́ ṣùgbọ́n sí ò lè ṣeé ṣe àfi bó sábà bàjẹ́ torí bí ẹ parí ayé tiẹ̀ sínú òun náà ti ń bá bàbá rẹ̀ bọ̀ sà wọ́n parí ìrìnàjò ẹ̀ síbẹ̀ ẹ jẹ́ ìránṣẹ́ bọ́yá nìkan sà gbogbo alágbára tó parí ìrìnàjò rẹ̀ sínú ogun tó ní kó o máa fogun yígun àṣẹjáde bó o bá sàmì àti àwọn àti tí wọ́n ṣe iná ìbínú olúwa ó kọlù wọ́n lọ́yà màkì ẹ̀fẹ̀dá yálì màkà bàrú àbá ẹ pín àwọn ènìyàn wọlé mo bá ọmọ kan sọ̀rọ̀ mo ní sẹ́ẹ̀rí ọmọ yìí ológun ọmọ ni ológun ọmọ ni ṣùgbọ́n káìkàì tí wọ́n fi wẹ̀ ẹ́ ń bẹ lọ́dún ẹni tó kọ́kọ́ wẹ̀ ẹ́ ọba sọ̀kọ́ ó nígbà kẹta tó ń gbọ̀n ni mo lé mi ọ̀la kíkẹ́ yẹn ọmọ sọ̀kọ́ bí bá mi pọ̀ sọ̀kọ́ ní sọ̀rọ̀ fún ọ̀dà kò sí ń bẹ̀bẹ̀ rẹ̀ rìn ó bú sẹ́kún ọlọ́ọ̀bá màmá rẹ̀ sẹ́lóòótọ́ káìkàì òun wọ́n ní bẹ lọ́dọ̀ ẹnìkan màmá rẹ̀ wípé ẹni ó wì ọ́ níjọ́ tá a bí ọ́ ń bẹ lókè ilé tó wà lókè bẹ̀ ọ́ níbẹ̀ ní ń gbé àwọn náà ti jáde sọ́rọ̀ ẹ̀ àwọn lọ gbàdúrà wọ́n ló ti mú kàìnkàìn tí wọ́n fi wì ọ́ pamọ́ wọ́n sì níwọ̀ nìkan kọ́ bọ́mọ tó mú ládùúgbò ó tó bí ọmọ méje pé kàìnkàìn rẹ̀ ń tutù pé bí gbàgbà tí bá ń tutù ìran àyànmọ́ ò lè torí ògo orí òtí ìkú ológun ọmọ òjò àṣẹjáde eli èképa yàmà sàdà ohun tí ayé mú lára rẹ tí wọ́n fi dá ọ dúró mo rán iná jáde ibi tí wọ́n mú wọ̀ bó o bá sàmì iná wọ bẹ̀ bó o mọ̀ pé carelessness is a disease. carelessness is a disease. ẹ àrùn ni àrùn ni ẹlòmíràn ni òun sá sọ orí mọ́ á ní pàfi olùgbàlà á ní kì yóò sin kan á ní mi rí bàtà ẹsẹ̀ mi kan mọ́ ọ mọ̀ pé wọ́n dọ́gbọ́n mú ẹ̀yẹ lọ ni bí ó ń bá kàkà kọ́ ọ wá múra kọ́ ọ fọjọ́ mẹ́ta bọ́ra sí òun ní òyàrá kó o takú pé gbogbo bí ẹ mú wọ̀ pé kí iná wọ̀ ó ní òsì problem ó tún lọ ṣe ráìsì jẹ láì mọ̀ pé ìrìn àjò àyànmọ́ ò lè gbọ́n tẹ́ni tí ń sọ torí tó fẹ́ ṣe ni pé ọfẹ dọọdúró ẹ gbé àwọn èèyàn wọlé ẹnìkan sàmì àṣẹjáde ohun tí wọn mú láti dọọdúró bó o bá sàmì inú olúwa ó lọ gbé jáde bẹ́ẹ̀ adayamakabaruke dayamasada àní mò ń dáwọ́ lé ọmọ èmèrè ọmọ èmèrè ń sọ pé èmi kọ́ ni mò ń bẹ́ bí ọ̀rọ̀ bàbá mi màmá màmá bàbá mi ló de bàbá mi fọ́tò bàbá mi ń bẹ nínú ẹgbẹ́ àjẹ́ níbi tí ilé di àwọn àjẹ́ wà níbẹ̀ ni màmá bàbá mi fi sí láti pọ́n bàbá mi lójú tòkè ṣe èmi ni mò ń fìyà jẹ wọn tó rí bí ó ṣe ṣe wù ìyẹn ni pé bàbá wa rò pé ọmọ ní sùn wọ́n bí ogún ti lọ́mọ àwọn bàbá yìí sì ń tọ́jú ìyá ìgan ẹ̀jẹ̀ ńlá sí bó ni wọ́n mú fọ́tò rẹ wọ̀ bó ni wọ́n mú orúkọ rẹ wọ̀ bó ni wọ́n rìn dé láti dá ọ dúró mo gbé Jésù wọ̀ mo rán iná Olúwa bó o bá sàmì iná tú ayé rẹ lọ eli èké vada yamasada àdàlíkẹrúgẹ dàlíkẹpà ẹdádàgẹrú ẹgẹgẹ yà máa mú àṣẹ yẹn bí mo bá ti ń sọ ó pé fọ́ọ̀fọ́ òkí ni déètì òní báyìí ó pé fọ́ọ̀fọ́ ọjọ́ mẹ́rìnlélógójì ni mo ti wà níwájú olúwa àṣẹ jáde ta ló sàmì ibi wọ́n dé láti dán dúró iṣẹ́ ọjọ́ kẹfà tó takútayé rẹ̀ tí ò jí ó ní ẹ̀rí ọwọ́ bínú olúwa ó ó kọlù náà na makavaru likapa oh, edukeru ege ya adali geru ge ya edada geru egegeda aya masada elukeru èké yamasada so ẹlòmí ò fura sa wọn kàn mú kankan ni a ní òsì problem ẹlòmí fi chain ọrùn kò ní ma ọ̀ndà da lẹlòmí wá sí wọn bí pé bò ní ó ní òsì yọnu ó ní wọ́n jí wọ́n jí ní o ó ní bẹ́ẹ̀ rà mí bí bá jáde ẹni fẹ́ mú ọ ní tó fẹ́ ṣe àtẹ̀rí ẹ̀ dábàá ẹ̀dá ti kára rẹ̀ kò mọ ìdí tá a fi tẹ̀rí ẹ̀ bá ṣùgbọ́n ẹni tó tẹ̀rí ẹ̀ dábàá ó nírètí nínú ohun tó ṣe é mèké vàdáyà ẹnìkan sàmì ta ló mọ̀ ọ́n mọ̀ tó tẹ̀rí ẹ̀ bá láti dán dúró mo bẹ jésù tó o bá sàmì ọwọ́ ìbínú olúwa ó kọlù náà adayali ekevaru ama ẹdali keru egege yamata adada geru geda eyali keru eda keru mekeva ẹni tó mọ̀ọ́mọ̀ tó tẹ̀rí ẹ̀ bá láti fọjọ́ orí ẹ̀ tù mo bẹ jésù bó o bá sàmì láàárọ̀ yìí olúwa kọlù náà ìdá ayákẹrú ẹgẹ dàlí àkàbà adada gẹrú ẹgẹ yàmàsádà ìlú Kèdàyà olúwa sọ pé Gideoni bíran rí ọba sẹ it is compulsory for you láti destroy ilé òrìṣà ẹnìkan sàmì ilé òrìṣà pẹpẹ òrìṣà májàmú òrìṣà tí ayé ń lò ní olórí bó o bá sàmì iná wọ ọbẹ̀ láàárọ̀ ẹ pín àwọn ènìyàn wọlé èdè kẹrù èmẹkẹ fàdà pẹpẹ òrìṣà ẹranko ẹranko òrìṣà májẹ̀mú òrìṣà àdàyákẹ́dàbí oh, kaba tí ayé ń lò lórí ẹ̀ bó o bá sàmì iná wọ ọbẹ̀ náà rẹ̀ iná wọbẹ̀ láàárọ̀ iná wọbẹ̀ láàárọ̀ iná wọbẹ̀ láàárọ̀ iná wọbẹ̀ láàárọ̀ iná wọbẹ̀ láàárọ̀ iná wọbẹ̀ láàárọ̀ iná wọbẹ̀ láàárọ̀ iná wọbẹ̀ lára gbogbo bí wọ́n rìn dé lórí ọ̀rọ̀ rẹ láti dààmú ẹ ibi wọ́n sáré dé lórí ayé rẹ láti ní ọlá orí iná olúwa láti jà fún ọ iná jà fún ọ níbẹ̀ ó ní sẹ́kọ̀ jù bá ń lọ wọ́n ní ó ní kílí ò tó mẹ́ta mọ́ ó ìbínú ni sá ó ìwé yóò dájọ́ orí kẹfà ó bínú wọbẹ̀ lọ ó gé igi ó pa ẹran kílí ò tó mọ́ nígbà alẹ́ mọ́ aráàlú ní à tándélé ìwò wọ́n ní Gídíọ́nì ni bàbá rẹ̀ ní ẹ fi ilẹ̀ ẹjọ́ òòsà ọ̀bàjà ọjọ́ kìíní òòsà ọ̀bàjà ọjọ́ kejì òòsà ọ̀bàjà ọjọ́ kẹta òòsà ọ̀bàjà àwọn èèyàn bá jí wọ́n bá lọ ọbẹ̀ wọ́n bá dọ̀bálẹ̀ fún wọ́n ní kílódé wọ́n ní òòsà ni wọ́n gan ìmàtálì wọ́n ní jerubali jerubali jerubali wọ́n ní ẹ má pè ní jíjọ́ nìmọ̀ ẹ má pòǹgàn lóòsà agbára tó borí ogun tó náà dúró lálẹ́ ni ó sàmì agbára yẹn bàlẹ́ ayé máa dá yakiru adama sadali kapaki agbára tó borí ogun afinisẹ̀sẹ̀ agbára yẹn bàlẹ́ ayé agbára yẹn bàlẹ́ ayé agbára yẹn bàlẹ́ ayé agbára yẹn bàlẹ́ ayé agbára yẹn bàlẹ́ ayé láìdé so ti rẹ́dì ẹ pé jésù lẹ́ẹ̀kan ṣoṣo ìmọ̀ ẹnìkan <laughs> ah, ò lè gbà. àtọ́rí ah, wà lẹ̀ ó lónìí wọn ò lè bá dùn ẹnikẹ́ni tó bá bá dùn tẹ̀ra rẹ̀ ni ẹ̀yin lẹ́ni o bàbá ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé olóore ọ̀fẹ́ o ẹ ṣé olóore ọ̀fẹ́ o ẹ ṣé olóore ọ̀fẹ́ o ẹ ṣé olóore ọ̀fẹ́ o ẹ ṣé olóore ọ̀fẹ́ o ẹ ṣé olóore ọ̀fẹ́ o ẹ ṣé olóore ọ̀fẹ́ kí ni mo lè fi sóore rẹ bó ti pọ̀ tó láyé mi. ayérayé ẹ ayérayé ẹ ayérayé ẹ ayérayé ẹsẹ ayérayé ẹsẹ ayérayé ẹsẹ ayérayé ẹsẹ ayérayé ẹsẹ ayérayé ẹsẹ ayérayé ẹsẹ ayérayé ẹsẹ ayérayé ẹsẹ. láìdé ẹsẹ o bọ́ bá jẹ́ èèyàn ló dúró ó lè padà bó bá jẹ́ èèyàn ló dúró èèyàn lè ó lè sá lọ bó bá ṣe èèyàn ló dúró. kò ní bàjẹ́ fún ọ. yáa dúró kó di twenty twenty eight kó tó rìkọ́dù torí ohun rẹ̀ yìí le ohun rẹ̀ yìí le àmọ́ ó bẹ̀rẹ̀ ní oúnjẹ kóòkì ẹ̀bà kóòkì kankan iṣẹ́ tí máa ṣe nù bóyá lọ gbà wẹ̀ lánàá ogun ah. ìwọ ọmọ pé ni ọ Ìbàdàn náà ló ń gbé ọkọ̀ tó wọ̀dé léyìn ó jìnnà ó wóye òkè odò tí mo fò kẹ́nìkan wá ní mọ́gbà wẹ̀ èmi tó jẹ́ pé gbogbo wẹ̀rọ ìmàṣẹ́ dàlíkàpà mo sọ tẹ́lẹ̀ àánú kan ayé rẹ̀ láìdé bú àkọ́kọ́ ẹ pé Jésù olúwa yí ègún ẹ̀ṣẹ̀ dànù lórí ìgbẹ́ gbogbo ènìyàn ni ó gbàdúrà yẹn máa pe àwọn èèyàn wọlé àwọn bàbá jẹ èso àjàrà eyín kan àwọn ọmọ ta lọ́sẹ̀ ta lè yín kan àwọn bàbá ló jẹ èso kí ló dé téyìn ọ̀kan ni tó jẹ fún tọ́wọ́ ajẹ́ pé ọ̀tọ̀ lẹ́ni eyín kan ègún ẹ̀ṣẹ̀ ó burú ju ẹ̀ṣẹ̀ lọ ààbù ó kú o kò jìyà ẹ̀ṣẹ̀ o ó fi ègún ẹ̀ṣẹ̀ lẹ̀ fún ọmọ rẹ̀ ẹ̀sìn káyà ó kú o ó fi ègún ẹ̀ṣẹ̀ lẹ̀ fún ọmọ rẹ̀ Sólómọ́nì ó kú o ó fi ègún ẹ̀ṣẹ̀ lẹ̀ fún ọmọ rẹ̀ Ábúráhámù ó kú o ó fi ègún ẹ̀ṣẹ̀ lẹ̀ fún ọmọ ọmọ ẹ bàbá mi ẹ yí ègún ẹ̀ṣẹ̀ dànù lórí ayé mi nígbà wo. now now now now right now. màkì bàtà yamasa èlímẹ̀ kẹbàrú gbogbo ègún ẹ̀ṣẹ̀ tó dá mi dúró olúwa yí dà olúwa yí dà olúwa yí dà olúwa yí dà olúwa yí dà bàbá yí dànù bàbá yí dànù bàbá yí dànù bàbá yí dànù bàbá yí dànù bàbá yí dànù bàbá yí dànù bàbá yí dànù bàbá yí dànù bàbá yí dànù bàbá yí dànù bàbá yí dànù bàbá yí dànù bàbá yí dànù èdèlì kẹpáyà màsàdàlíà orí àdúrà yẹn mo ti wà láìdé ọmọbìnrin kan bí ọmọ ọjọ́ karùn-ún ló bá wèrè wọ́n bá gbé wọ́n ya wèrè wọ́n gbé wá wọ́n ló ti ya wèrè wọ́n ló ní wèrè wọ́n ló sẹ́ bímọ ni kò lè fọ́mọ lọ́yàn olúwa ní kí n wò ẹni ó ya wèrè pé àbí síwí ń bẹ níran wọn ṣùgbọ́n kò ṣẹlẹ̀ lórí ìyá rẹ̀ ṣùgbọ́n wáyé lórí ìyá ìyá rẹ̀ àbí síwí tó ṣẹlẹ̀ lórí ìyá ìyá rẹ̀ òun ló padà jẹ jáde lórí ọmọ ọmọ gíyẹ́rì ọ̀nà kọjá o ọwọ́ padà wá sórí ọmọ ọmọ ègún ẹ̀sẹ̀ because of sin sir. ìdáàlíkà parua abájọ tí àwọn bàbá wa tí wọ́n fi máa wádìí gbà kan kí ni máa ṣẹlẹ̀ lé ọmọ yìí ṣé wọn ní ẹni tó ń ṣe gángan ṣé wọn ní ẹni tó ṣe gángan ègún ẹ̀ṣẹ̀ ni bàbá ọba rí bàbá tí ègún ẹ̀ṣẹ̀ bá fẹ́ ja bàbá bàbá á níyàwó bíi mẹ́wàá bàbá náà dé òun náà máa níyàwó bíi mẹ́jọ bọ́mọ náà bá ṣọ́ra ègún ẹ̀ṣẹ̀ tí ń dá wọn dúró dúró á dìde torí ègún ẹ̀ṣẹ̀ olódogun téèyàn fi jẹ̀bi ìlíbeke bọ́rú àmàsádà gbogbo ègún ẹ̀ṣẹ̀ lórí mi olúwa yí ìdà olúwa yí ìdà olúwa yí ìdà olúwa yí ìdà olúwa yí ìdà olúwa yí ìdà bàbá yí ìdà bàbá ẹ yí ìdà bàbá ẹ yí ìdà bàbá ẹ yí ìdà bàbá ẹ yí ìdà bàbá ẹ yí dànù bàbá ẹ yí dànù bàbá ẹ yí dànù bàbá ẹ yí dànù dèdè elieke padà yà máa sádà lé àkàbà láìdé ọmọ fi tara gbà níbi tí ègún dá mi dúró sí olúwa mú mi kọjá abẹ kí ni mo ní kó ṣe adayali akaparu amasandali kaba láàrin kí mo ní ó ṣe makabaru amasada ibi ègún dá mi dúró sí láàárọ̀ yìí mo fẹ́ kọjá olúwa mú mi kọjá olúwa mú mi kọjá olúwa mú mi kọjá olúwa mú mi kọjá olúwa mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá bàbá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mo mi kọjá mo mi kọjá mo mi kọjá mo mi kọjá bàbá mo mi kọjá bàbá mo mi kọjá bàbá mo mi kọjá bàbá mo mi kọjá bàbá mo mi kọjá. Ada edelie kepa adaya masada Israeli fẹ́ kọjá wọ́n fẹ́ kọjá limitation wọ́n fẹ́ kọjá gbèdéke elike veru emeseda ẹsẹ̀ efraimu nínú ẹ lè kọjá wọ́n là lórí òfin àti kọjá ẹsẹ̀ efraimu nínú ẹ kọ ní báyìí nínú ìwé Joshua adalike veru amasada ó ní bá a bá ti fẹ́ dá Israeli náà ẹ̀ṣẹ̀ abraham ló ṣe ẹ̀ṣẹ̀ dé abraham ọ̀fàrà nínú ìwé joshua orí keje akani israeli fẹ́ kọjá ẹ̀ṣẹ̀ dìde nínú ìwé joshua ẹ̀ṣẹ̀ akani dìde ó ní òun ò ní lọ ó dá wọn dúró ó dá wọn dúró ogun kékeré ó sì borí ẹ pariwo níbo ni ègún ti dá mi dúró olúwa mú mi kọjá àǹtí o dẹ̀ fura. àǹtí you're not suspicious. ìwọ nìkan kọ́ lọ lọ́kọ lé yín. ẹnìkan náà tún bẹnu àwọn tí ẹ̀gbọ́n màmá rẹ̀ bí tó náà lọ́lé ọkọ. ẹnìkan náà bẹnu àwọn tábúrò màmá rẹ̀ bí tó náà lọ́lé ọkọ. ìwọ nìkan kọ́ lọ òdìdé. ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ kan náà bẹ tọ́ lọ òkè tó wálẹ̀ padà. Hmm. ègún ẹ̀sẹ̀ ni ègún kan lọ́dọ̀ dúró. bọ́ ọba tí mo bá tilẹ̀ examine ara rẹ̀ o ò lè discover tó sọnù. bọ́ ọba ti discover tó sọnù o oh, lè rìkọ́fà tọ̀tọ̀ àṣẹjáde sí ọ ibi ègúndà ọdún ọ̀sán bó o bá sàmì olúwa mú ọ kọjá àwọn ọmọ abinadabu ègún dáwọn dúró wọn fẹ́ kọjá o ejò jonadabu ó ní bàbá wa ó ní àmọ́ jẹ̀ntọ́dà ká mọ́ mọ́mi tọ́dà ó láwọn ń gbé nínú àgọ́ àwọn sì ń gbádùn hmm. àwọn ń gbọ́ràn nínú ìpọ́njú wọn lè dálé kọ́ bàbá rẹ̀ kọ́lé ọ̀yọ́rí ẹ̀ ìwọ náà ralẹ̀ ọkọ̀ débìkan ègún dá ọ dúró àṣẹ ta ló sàmì ibi ègúndé odúró sí láàárọ̀ yìí lórúkọ Jésù ayé rẹ kọjá abẹ́ láìdé orin tí ọ̀rọ̀ tó ń sọ ọ̀fọ̀rọ̀ kan ṣàwàdà mọ̀ ń gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bóyá lóru mẹ́júmọ́ àná lórí òkè o ní bá dádì rẹ olóògbìyànjú àti kọ́lé ọwọ́ ni wọ́n kọ́ ilé olójú kan. he said build first car building. Eh? àbí bò lẹ́sẹ̀ wí olówó sì ni bàbá yín ní Ìbàdàn wọ́n wá kọ́ yàrá kan wọ́n kọ́ yàrá kan omi ìtẹ́ ń lọ kọ́ padà ó ní lọ kọ́ tó kù ó wá nígbà tí wọn náà fẹ́ kọ́lé ó ní bí ilé tí dádì rẹ̀ kọ́ lọ kọ́kọ́ kọ́ ọlọ́wọ́ á rántí pé bí bàbá mi ti kọ́ tiwọn nìyí ọlọ́wọ́ á ní no tèmi ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ wa lọ takú láti gbàdúrà pé ègún wo ló dá bàbá tèmi dúró tó tún dá mi dúró pé kó mú ìwọ kọjá rẹ̀ ègún ẹ̀jẹ̀ nìyẹn ẹ̀jẹ̀ ogun tẹ èèyàn fi jogún lára bàbá rẹ̀ ogun ẹ̀jẹ̀ ẹ pariwo sà ẹ̀mí mímọ́ mo fẹ́ kọjá ibi ègún dàbí dúró sí mọ́ mi kọjá náà má kàfáàdà yáni mèkébà wàá má tẹnumọ́ mo fẹ́ kọjá ibi ègún dá mi dúró sí mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ kọjá mọ́ kọjá bàbá mọ́ kọjá bàbá mọ́ kọjá bàbá mọ́ kọjá bàbá mọ́ kọjá bàbá mọ́ kọjá bàbá mọ́ kọjá bàbá mú mi kọjá mo fẹ́ kọjá bàbá mú mi kọjá bàbá mú mi kọjá bàbá mú mi kọjá olúwa mú mi kọjá olúwa mú mi kọjá bàbá mú mi kọjá mo fẹ́ kọjá bàbá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá yedeli kepa. Ègún ẹ̀jẹ̀. The cause of blood. Ibi ọ̀dá mi dúró sí. Where God be stagnated. Mo mi kọjá mi. me out. Àǹtí. Àǹtí. Àwọn ẹ̀gbọ́n rẹ tẹ́ ń lọ ilé ọkọ ti padà lé Your sister that got married dey now in your father's house wọ́n ti lọ ṣe mọ̀mọ́dá gbé ilé ọkọ tiẹ̀ náà ti ń mì ọ gbọ́dọ̀ jáde bọ́ ọ bá jáde ègún ẹ̀jẹ̀ jàwọ́ náà bàkí ìbọ̀rù àmàsádà bó bá lè yọ ọ̀rọ̀ padà má jáde o bọ́ ọ bẹ́ẹ̀ dẹ̀wò ogun tó borí àwọn ẹ̀gbọ́n ó borí ìwọ náà nù o bọ́ ọ bá wá fẹ́ràn àwọn ọmọ tó bí bọ́ ọ bá bí ọmọbìnrin tó sì fẹ́ kọ́ jagun tó ọjà bó bá lè ń bẹ̀ takú bẹ̀ yóò padà rọ̀ gbogbo lálá tó bá lò òkè ilẹ̀ náà ni ó padà sí èké yamasa ẹ pariwo ègún ẹ̀jẹ̀ ni mo dára ibi ègún ẹ̀jẹ̀ dábí lọ́sùn mo fẹ́ kọjá láìdé rákẹ́lì ó kú o ìrọ̀bí lọ́wọ́ bí ti ń rọ̀bí lọ́wọ́ wọ́n ní múra olúwa fẹ́ fọmọ ìfún ọ bí ti ń rọ̀bí lọ́wọ́ wọ́n lọ́mọkùnrin ni ó sì kú nígbà òkú ọlọ́run ò lè lọ mọ́ ó ní kábọ̀ ń gbé ọmọ ọfọmọ ló kọ ọdẹkùn nígbà tí ọkùnrin yìí sọ́ọ̀lù ń bọ̀ wá tó débi tí ìran bùyà ńlá rẹ̀ ti kú wọ́n ní ẹjẹ́ lọ ó lòun ọ̀lọ́mọ́ wọ́n ní jẹ́ àlọ́ ó lóun ọ̀lọ́ mọ́ wọ́n ní kí ló dé ó ah. ló ti sóun ibi tí ìyá ńlá àwọn parí ẹ̀ sí níbẹ̀ ló náà fẹ́ parí ẹ̀ sí bí ọba jẹ́ ọpẹ́lọpẹ́ ẹrú ẹrú lolúwa lò tó fi mú kọjá àṣẹ ọba tíran wọn jẹ́ níbẹ̀ níwájú ṣùgbọ́n ogun ẹ̀jẹ̀ sọ pé kò ní kọjá àṣẹ jáde ẹ̀jẹ̀ dì ọ́ mo ìpè ọlọ́run àwọn àpọ́sẹ́lì tó gbé ayé rẹ kọjá bẹ àdá ayé kẹrù mẹkẹ bàdà yàmà sádà àkèyà mẹkẹ àdá aligẹrùgẹ yàmà ẹ bínú ẹ sọ̀rọ̀ níbo ni ègún ẹ̀jẹ̀ dá mi dúró sí àkàyà ni mẹkẹ bá elùkẹ bá arú ẹkẹ yá ni bàkàbà olúwa mú mi kọjá kí ni kí olúwa ó sọ níbo ni ègún ẹ̀jẹ̀ ti dá mi dúró olúwa mú mi kọjá níbo ni ègún ẹ̀jẹ̀ ti dá mi dúró mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá olúwa mú mi kọjá bàbá mú mi kọjá bàbá mú mi kọjá bàbá mú mi kọjá bàbá mú mi kọjá. Baba, mú mi kọjá Baba, mú mi kọjá Baba, mú mi kọjá Baba, mú mi kọjá Baba, mú mi kọjá Baba, mú mi kọjá Baba, mú mi kọjá Baba, mú mi kọjá Baba, mú mi kọjá bàbá mú mi kọjá bàbá mú mi kọjá bàbá mú mi kọjá bàbá mú mi kọjá bàbá mú mi kọjá èké yàmásàdà ibi ètí dààmú wa. Abraham. Where they tormented Abraham. When they among Isaac. Isaac was tormented here. Na makabaru amasar gerari. We make vada yali make a vada. Eluke yali makaba. Níbi ègún ẹ̀ṣẹ̀ dá ọdún ó sì. Where the cause of stagnate you mo bá olódùmarè tó ta lẹ ni ó sàmì láàárọ̀ yìí ayé rẹ kọjá àkéyàlì mèkébaru àmàsádà ibi ègún ẹ̀sìn ibi ègún ẹ̀jẹ̀ èlíkéde yèlí mèkébà tó ti dá ọ dúró ta lẹ ni ó sàmì ayé rẹ kọjá àbàrà. Hmm. ibi ègún ẹ̀jẹ̀ tó ti dínà mọ́ ọ ibi ègún ẹ̀jẹ̀ tó ti dá ayé rẹ dúró mo gbàdúrà o ayé rẹ kọjá rẹ ibi ègún ẹ̀jẹ̀ tó ti dọ̀nà rẹ rú ibi ègún ẹ̀jẹ̀ tó ti dá yàmọ́ rẹ dúró mo bẹ̀ Jésù ayé rẹ kọjá rẹ ibi ègún ẹ̀jẹ̀ tó ti ń pọ́n lójú ibi ègún ẹ̀jẹ̀ tó ti dọ́ dúró bó o bá sàmì ayé rẹ kọjá rẹ ayé rẹ kọjá rẹ ayé rẹ kọjá rẹ ìdí nìyẹn bọ́bá jí ọmọ márùn níyà rẹ bí bí wọ nìkan bá rọ́nà lọ má dákẹ́ o bẹ́ẹ̀ ni yes sir. torí ègún ẹ̀jẹ̀ ń bẹ. because there is cost of blood. ègún ẹ̀jẹ̀ a máa fọjọ́ orí sọ. blood cause you waste age. ègún ẹ̀jẹ̀ a máa fi blood cause you waste time. ìwọ lọ́wọ́ rẹ ti wà lókè. now you are making it. bọ́ ọ bá dákẹ́. you should keep quiet. ogun àwọn mẹ́rin lè gba àjọ kó dìde. ìwọ ìwọ sì ti sinmi o rò pé o ti lè di sinmi ni. fúgbẹ́ ègún ẹ̀jẹ̀ ò rí bó ti wù. torí inú ẹ̀jẹ̀ ló wà. because it lives in the blood. ẹ̀jẹ̀ ló sì di ẹ̀mí mú. and the blood is holding the spirit. ẹ̀mí ló di ìyè mú. yes sir. ìyè bẹ́ẹ̀ ni sà. ìtọ́ à ń gbé ayé wa bí àwọn aràn wa ti lògbà wọn ẹnìkan sàmì lábẹ́ ègún ẹ̀jẹ̀ tí ayé rẹ̀ wà eli eke bada yama sàmì ah. bó o bá sàmì ọyẹ jáde lábẹ́ ọyẹ jáde lábẹ́ ọyẹ jáde lábẹ́ ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde elibeke baruwa masadaria olúwa ní ẹgbàdúrà yìí ẹ̀jẹ̀ ìkórira tí mo jogún lára àwọn tó bí mi ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ ṣàkàbàtà ìnàkàbà every blood of hatred I inherited from my parents the blood of hatred that I inherited from my parents The blood of Jesus destroyed destroyed ẹ̀jẹ̀ ìkórìíra tí mo jogún lára àwọn tó bí mi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó yá bàjẹ́ bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yá bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yà bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù ó yà bàjẹ́ àyà kẹdàálì kàpá àdàlí kẹrù èmèkèbà láàrin ló àdúrà ìgbà ìwé ẹ̀jẹ̀ ìyẹ̀jẹ̀ tí mo jogún. You cheating blood that I inherited. Ẹ̀jẹ̀ ìyẹ̀jẹ̀. Kẹ́ni, the cheating blood wọ́n yan bàbá jẹ wọ́n tún yan ọmọ jẹ bàbá sọ pé ọlọ́run ọ̀dà ọlọ́run ọ̀ràn ti dà tẹ́ èkú ó tún wá dé ọmọ náà tún dé wọ́n tún yan ọmọ náà jẹ wọ́n yan abrahamu jẹ wọ́n ba sẹ́ rẹ̀ jẹ abrahamu kú tán isaac tún dé tán wọ́n tún yan jẹ jacob lọ tán isaac lọ tán jacob dé wọ́n tún yan jẹ wọ́n tún yan jacob jẹ nígbà àwọn bí wọ́n bí wọ́n ti fọjọ́ orí kálukú sọ torí ẹ̀jẹ̀ yẹn jẹ́ bẹ́ẹ̀ lára wọn àṣẹjáde sí ọ gbogbo ẹ̀jẹ̀ tó jogún tí wọ́n fi máa ń yàn wọ́n jẹ nínú ìran rẹ àyàmà kàbàrúà bó o bá sàmì lónìí olúwa pààrọ̀ rẹ̀ àkè ayáma sàdálì kàpá edùkèrú ege yàmà sàdálì ẹ̀jẹ̀ ìyẹn jẹ́ ní emeke varua ma sàdálì kàpá ó examine à ń gbé ayé wa bí ìran wa ti gbé àwọn kan bẹ wọn máa yàn wọn jẹ ẹlòmíì bí a ṣiṣẹ́ wọn fi kankan gbowó lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ tító wà ń bọ̀ wọn ronú pé kí ni ṣẹlẹ̀ nínú ìran táwọn ti jáde èlékèbèrú mi ṣẹ̀dá ah! àṣẹjáde èmi ọ̀mẹ́ni ọ̀sàdé ìwé ẹ̀jẹ̀ ìyẹ̀jẹ̀ tó o fẹ́ ba destiny jẹ́ tó o takú àyànmọ́ lórí ayé àwọn ènìyàn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọ́n pààrọ̀ rẹ̀. eke ye limeke baru ama ye baru ama sada Jésù o Jésù o ìwọ ló lómi àtẹ̀jẹ̀ bá mi táyé mi ṣe Jésù o Jésù o ìwọ ló lómi àtẹ̀jẹ bá mi táyé mi ṣe. Adali kaparua edada ya keru mekeba yeli keru mekeba ayama sadalia egeru gede yamakaba akeye lerume keda ya ni makaba edugeru keda ya ma adali keru ama aya mekeba mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀jẹ̀ ẹ̀yẹ̀ jẹ́ tó jogo tí mo jogo ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó pààrọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ ẹrú. Eh. the blood of slavery. ti in my body. ọya gbẹ. get dry. bàbá mi ṣẹ̀rú èyí. my brother was a slave to somebody. màmá mi ṣẹ̀rú èyí. same thing my mother. àwọn ẹ̀gbọ́n mi ṣẹ̀rú èyí. ó tún bà ní mi náà. ìsá mi. yín mi mo gbé tó lè sọ mí di nǹkan dání. Ah. ṣùgbọ́n ẹ̀jẹ̀ ẹrú òjì ọjáde. ó dá mi dúró. ó fẹ́ fi mi ṣẹ̀rú ayé. wo ẹ̀jẹ̀ ẹrú. ọya gbẹ lára. ẹ̀jẹ̀ ẹrú. ọya gbẹ lára. ọya gbẹ. ọya gbẹ. ọya gbẹ. ọya gbẹ. ọya gbẹ ọyẹgbẹ ọyẹgbẹ ọyẹgbẹ ọyẹgbẹ ọyẹgbẹ ọyẹgbẹ ọyẹgbẹ gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ dànù gbẹ gbẹ dànù gbẹ gbẹ dànù gbẹ gbẹ dànù gbẹ èkéyà. Ayama e sadalia. Eluke beru emeseda. Aya kerugeda. Eyalima sadalia. Eluke ruegeda. Asejade. Talo Gbogbo ẹ̀jẹ̀ amúnisìn. Every blood of slavery gbogbo ẹ̀jẹ̀ ẹrú. every man of slavery. ah ìran mẹ́rin sì ṣẹrú. four generations were enslaved. ìran mẹ́rin. four generations. they were enslaved. ìran kìíní ṣe. the first generation was slave. ìran kejì ṣe. second was a slave. ìran kẹta ṣe. torí wọ́n fi ẹ̀jẹ̀ jọra. because they used their blood. ìran karùn tó dé. fifth generation. àwọn tó parí tiwọn ságìjì. they ended their own in the wilderness. ìmọ̀ sàtálì kàpá. in the name of Jesus. mo àṣẹ. I stand for authority. Èmi ò mẹ́ni ó sàmì. Gbogbo ẹ̀jẹ̀ ẹ̀rú lára rẹ̀. Eli mèké bọ́rù màsàlà. Ó gbẹ dànù láàárọ̀. Amen àwọn ìran tí wọ́n ṣẹ̀ bí tí wọ́n ò bí sínú ẹrú àwọn ló délẹ̀ lérí torí gbogbo àwọn tí wọ́n wà lágejù ẹ̀jẹ̀ ẹrú ń bẹ lára wọn ẹ̀jẹ̀ ẹrú ò sì lè gbélé òkú àṣẹjáde enemeke varua adada gẹ̀rú gẹ́gẹ́ ya masada gbogbo ẹ̀jẹ̀ ẹrú lára mi lára rẹ lórúkọ Jésù ó gbẹ láàárọ̀ ẹlòmíì gbé ntọ́lẹ̀ sọ́dẹ̀ èèyàn dání ẹlòmíì gbé ògo dá dání. some dey carry glory. ẹlòmíì gbé àṣeyọrí dání. some dey with success. ṣùgbọ́n tí ń bẹ lára rẹ̀. for what he possess. kò allow rẹ̀. he don allow it. láti sọ di nǹkan. to make him great. àṣejáde bá o bá sàmì gbogbo ẹ̀jẹ̀ tó jogún tó mú bàbá rẹ̀ sí tó mú ìyá rẹ̀ sí tó tún fi ọ̀sẹ̀ rú mọ̀ bẹ̀jẹ̀ bó o bá sàmì ẹ̀jẹ̀ yẹn gbẹ náà obìnrin yẹn ra ilẹ̀ lọ́nà mẹ́rin ó gbà lọ́wọ́ rẹ̀ ó tún lọ olódó olódó báǹkì ó tún lọ ralẹ̀ nígbà òde bi ilẹ̀ lẹ́yìn oṣù márùn-ún wọ́n ní àwọn ti talẹ̀ yẹn àwọn máa mú lọ sí bòmí gbogbo wọ́n bá tún mú lọ bòmí ó tún lọ yá owó two fifty thousand ó fi kọ́ díẹ̀ ó ló bíldì ẹ̀ wókè díẹ̀ ó padà lọ ìgbà tí ó fi wá wọ́n ti fọ́ ntọ́kọ́ wọ́n ti tún kọ́lé mi tó wẹ̀ wọ́n ní àwọn máa mú lọ nù wọnú igbó àwọn fẹ́ mú wọnú igbó pé ibi táwọn ẹ̀dá fún ó ti ń dìgboro ọba busẹ́kù ó dé o ó ní dádì ẹ máa bá rún èpè ẹ bá ń gbàdúrà ọlọ́run gbọ́dọ̀ jà ọ gbọ́dọ̀ bínú tíjà ni mí mo ń lébọ̀ ni gbogbo tí mo lébọ̀ fún ilẹ̀ ni mo fi rà wọ́n gbalẹ̀ lọ́wọ́ mi o ti ra ìlọ́nà márùn báyìí wọ́n ti gbà ọ̀dà àmọ́ bínú kúnlẹ̀ jà gbàdúrà orúkọ jésù bá a ti sọ̀rọ̀ olúwa wípé kí n má dáhùn ẹ̀jẹ̀ tó jogó lára màmá rẹ̀ ẹ̀jẹ̀ yẹn lọ́dà kí n béèrè pé ìgbà mélòó ni màmá rẹ̀ ra lẹ́lẹ́ tí wọ́n gbà á ó nígbà méje olúwa wípé ó fi ogun jọ ya rẹ̀ ẹ̀jẹ̀ tó jogó lára ya rẹ̀ kọ̀gbà kọ́kọ́ ilé kọ̀gbà kó nílé lórí uh-uh. òsì sí kékeré alákàtí ònílé ṣùgbọ́n òun ò ní lé torí ẹ̀jẹ̀ mọ́ da ilé kọ́ ń bẹ lórí rẹ̀ ẹnìkan rò pé owó tó ń rí ó ní ọ̀ka ilé owó kọ́ ni wọ́n fi kọ́lé o ẹ̀jẹ̀ ni o bí àwọn tọkọ nígbà tí ẹ̀jẹ̀ tó lè ṣe rere bá ti dé ìrànlọ́wọ́ máa wá níbi tí wọ́n fọkàn sí <laughs> wọ́n dẹ̀ ṣàṣeyọrí ẹ̀ àìmọye ẹgbẹ́ ẹgbẹ̀rún tó gbowó ju àwọn tọkọ ilé mẹ́rin lọ ah. ṣùgbọ́n tí wọ́n ọ̀ra lẹ̀ débi tí wọ́n kọ́ torí ẹ̀jẹ̀ ti ń bẹ lára wọn kò wá láwọn wọn láti tayọ wọ́n fẹ́ tayọ ṣùgbọ́n ẹ̀jẹ̀ tó dúró tì wọ́n ọgbà káṣe yọrí ọwà wọ́n sọ́ọ̀gù láti ṣe ẹ̀jẹ̀ dìde ẹnìkan sàmì níbo ni ẹ̀jẹ̀ ti takù ọ́ tí ò ti jí ọ̀rá ànúgbà mo lu ẹ̀jẹ̀ Jésù bó o bá sàmì ẹ̀jẹ̀ Jésù ó láyé rẹ kọjá. Amen. Akiva ruma sadaya. Elume keva daya masada. Edu keru eme kevarua. Níbo ni ẹ̀jẹ̀ ti dìde? Ẹlòmí ti ra lẹ́nu. A máa dá owó jọ. Adájọ́ London àbá Amẹ́ríkà. Adájọ́. Wọ́n á ní kí ló dé ẹni mo fẹ́ lọ fi kọ́lé mi lé. Bọ́bá ti ń gba àjọ yẹn. Àgbà àná kan ó sì gbowó yẹn lú ẹ̀. Ah. Torí ẹ̀jẹ̀ ti ń bẹ lára rẹ̀. Kò sí àṣeyọrí tó fẹ́ ṣe yẹn. Àṣẹ Ta ló sàmì? bó lè jẹ́ ti takùn ọ́ bó ti ń dí ọ lọ́wọ́ mo bẹ jẹ́ bó o bá sàmì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó tú ayé rẹ̀ owó tó ti fi àárọ̀ ó ṣiṣẹ́ alẹ́ ó dájọ́ ó fẹ́ kójọ pé kó mo tiẹ̀ ṣàṣeyọrí kó mo rí nǹkan dé bá ó ti ralẹ̀ látọdún mẹ́rin kò lè ṣe kankan lórí ẹ̀ ó ó ṣe láṣetì torí ẹ̀jẹ̀ ni sá ogun tí ò jẹ́ ya rẹ̀ ọ̀nà rẹ̀ àtidá ọdún ogun tó fojú bàbá rẹ̀ rárẹ̀ rẹ̀ di àtiwéfì àkókò ṣùgbọ́n mo gbé Jésù wọ̀ mo lu ẹ̀jẹ̀ Jésù mo lu májẹ̀mú Jésù mo lu agbára Jésù mo lu ọwọ́ Jésù ẹ̀jẹ̀ òd ẹ̀jẹ̀ ìdádúró ẹ̀jẹ̀ kò ṣeé ṣe ẹ̀jẹ̀ bákan náà tó dá òbí rẹ dúró tó tó pinnu àti náà dúró bó o bá sàmì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó gbèmí lára rẹ ẹ̀jẹ̀ Jésù ó gbè mí lára rẹ̀ ẹ̀jẹ̀ Jésù ó gbè mí lára rẹ̀ láìdé ẹ̀jẹ̀ a kan ẹ̀jẹ̀ èèyàn mm. máa jogún ẹ̀jẹ̀ lára ọ̀gá tó gbé ọ̀dọ̀ rẹ̀ Samuel jogún ẹ̀jẹ̀ lára Eli torí ó ti fararọ Eli Eli lọ́bọ̀ dàgbà ọdún tí wàhálà dé bá Eli iye èjì tí Eli pé tíjọba fi sọnù lọ́wọ́ Eli tí wàhálà fi dé èjì yẹn náà Samuel náà pé tí wàhálà fi dé tí wọ́n fi rọ̀ lóyè ogún ẹ̀jẹ̀ tó jogún lára ọ̀gá ó padà já o mo sọ tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ nìkan sàmì ẹ̀jẹ̀ tó jogó tí ẹ̀jẹ̀ wọn tayọ eli keveru emeseda lórúkọ jẹ́ ẹ̀jẹ̀ yẹn gbẹdànù ẹ̀jẹ̀ tó jogó tí kì í jẹ́ kán rìn jìnnà níbi tó ti jáde wá ẹ̀jẹ̀ tó jogó tí kì í jẹ́ kán dókè níbi ó ti jáde wá mo lu ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mo lu ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mo lu ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó la ibẹ̀ kọjá ọwọ́ ń bínú sọ́gà pọ́gà rí o ṣe dáadáa sí o ẹ̀jẹ̀ rẹ ni ọ̀sán ti wò sí i ti ń bẹ lára rẹ ní kọ̀tù rẹ ètí control ẹni ọ̀sán tó gbà ẹ̀jẹ̀ là ń sọ nípa we are talking about blood ẹ̀jẹ̀ ló gbé ayé ró ó ju omi lọ toró lágbára púpọ̀ ẹ̀jẹ̀ a máa bínú bí wọ́n bá fẹ́ bá yẹn dà á gba ẹ̀san ẹ̀jẹ̀ àwọn kan sùn ó kì í ó sùn ó dìgbà àwọn bá ṣe wọn lọ́sẹ̀ tán kó tó máa bẹ̀bẹ̀ tó ẹ̀jẹ̀ tí wọ́n kì í sáré lọ bọ́ọ̀tù ẹ̀jẹ̀ tí wọ́n sùn wọ́n á ti sá wọn ní kàtà kán tó lọ́ọ́ máa bínú wọ́n á ti pa àwọn tán kó tó lọ ọmọ bẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ àwọn ẹ̀kọ́ gbàgbàkúgbà bí wọ́n bá péré wọn láàárọ̀ àwọn tó dẹ̀ wò wọ́n lè dalẹ̀ torí ẹ̀jẹ̀ tí wọ́n lé ẹ̀jẹ̀ tó lé ní tiwọn àṣẹjáde gbogbo bí wọ́n fi ẹ̀jẹ̀ dì ọmọ ibi wọ́n lo mọ́jẹ̀mú ẹ̀jẹ̀ láti dán ọdún sí mo lu ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bó o bá sàmì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó tú ọ lẹ̀ ó tú ọ lẹ̀ ó tú ọ lẹ̀ ó tú ọ lẹ̀ ó tú ọ lẹ̀ ó tú ọ lẹ̀ ó tú ọ lẹ̀ ó tú ọ lẹ̀ ó tú ọ lẹ̀ ó tú ọ lẹ̀ ó tú ọ lẹ̀ ó tú ọ lẹ̀ ó tú ọ lẹ̀ lónìí ọyá gba ìṣerere ọyá gba ìṣerere ọyá gba ìṣerere ọyá gba ìṣerere ọyẹ gba ìserere ọyẹ gba ìserere gba ìserere gba ìserere gba ìserere gba ìserere gba ìserere gba ìserere gba ìserere gba ìserere lórí ànúgbà ayé rẹ dìde mọ́mọ́ ní àná ìpẹ́ lónìí ọjọ́ mọ̀ tí ń lọ díẹ̀díẹ̀ uh-uh. iná máa kábàrú àdá yáálì kàpà ẹ pé àwọn ènìyàn wọlé olúwa fún mi ní ọkàn tuntun. ó lọ give me a new heart give me a new auto. order. gbogbo ẹ̀yin tí ẹ ṣe ilé láṣetì. you that have a complete building. Baba, ti parí. when we are through with. yẹ kíni pandemic. this pandemic. ẹ lọ gbìyànjú o. try. ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ padà. bàbá mi sọ pé màá dìde ìrànlọ́wọ́. ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ padà. ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ padà. ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ̀jẹ̀ kan lọ da yín dúró. tó bàbá ti parí ogun ẹ̀jẹ̀. torí ogun ẹ̀jẹ̀ tá ń ṣe lórí. bàbá ti parí ẹ̀. tó bàbá ti wá parí gbogbo kíní tí ń bẹ́ gbòòrò. ẹ lọ bẹ̀rẹ̀ kankan lórí ẹ̀. Señorita. ẹ ṣàṣeyọrí ẹ ṣàṣeyọrí fún mi kí ni mo ní o fún mi ọmọ fi ọkàn tuntun wo mi o wọ́n gba wọ́n sọ fún sọ́ọ̀lù afẹ́ fi ó jọba ó gbọ́dọ̀ the king? ní no ó ló ń jọba wọ́n béèrè pé kí ló dé tó fi ló jọba ó ní ẹ̀yà Bájámẹ́nì ni wá wọ́n ní kí nìyẹn mí nì ó níran wa to the dókè màkíá vàdáyà màsádà lẹ́kàpá àṣẹjáde ibi gíga tí ràn rẹ kì í dé ọkàn tuntun tó máa gbé ọ débẹ̀ ó wọnú rẹ láàárọ̀ ó ní ìran àwọn kì í dókè ó nítorí ẹ̀yà kékeré ni àwọn ará Bẹ́ńjámínì ni àwọn kékeré ní ẹ̀yà Ísírẹ́lì torí wọn yìí dókè àwọn ìran wọn máa ń lépa òkè ṣùgbọ́n wọn ìbọn ọbẹ̀ torí wọn ìbọn ọbẹ̀ yẹn àwọn ọmọ gbọ́n ká mú pé ẹni ipò tó bá ti jáde lókè káwọn ọmọ wulẹ̀ jà fún torí ra àwọn kì í débẹ̀ àṣẹjáde èmi ò mẹ́ni ó sàmì ibi gíga ah, tíran rẹ̀ kì í dérí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ọyá ìwọ gbàbẹ̀ lọ́ba àdáyà kẹrùmẹ̀kẹ padà yabasádàlíkà párùkẹdà ó ra àwọn kì í dókè. Samuel wípé Sọ́ọ̀lù mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ mo fi ọ́ jọba ó mú wọnú gbẹ̀gbẹ̀ ó pe sẹ́nẹ̀tì àwọn sẹ́nẹ̀tọ̀ jókòó òun ló kọ́kọ́ ọ̀gánẹ́tì tí ń jẹ́ sẹ́nẹ̀tọ̀ láyé ó ní kán jókòó àwọn àgbààgbà ọgbọ̀n hmm. òun ló fi ṣe sẹ́nẹ̀tì wọ́n jókòó àwọn sẹ́nẹ̀tọ̀ fi jẹ eh. wọ́n da òróró lé lórí ọjẹ́ ń jẹ lókè tán wọ́n àpọ́ìtì ẹ̀ bó ti ń jáde tó bó ta Samuel ni wá o lè jọba. cannot become the king like this. Hmm pẹ̀lú gbogbo òróró àti májẹ̀mú tí ń bẹ lára rẹ̀ o oh, lè jọba torí ìran rẹ kì í ní ọkàn ọba nínú ìwé Samuel la wà makia vadaya masada láti orí kẹwàá orí kẹwàá tó bá ti di orí kẹwàá yẹn ó ní o lè jọba ó ní kí ló dé tó ń òfin lè jọba ó ní torí pé ìran rẹ ò lọ́kàn tí jọba ọkàn tí ń bẹ lára ìran rẹ wọ́n yìí dókè wọ́n máa ń gbìyànjú àti débẹ̀ ni àṣẹjáde ẹnìkan sàmì ọkàn tuntun tó fi ṣe rere tíran rí o ṣe rí bó o bá sàmì ó wọnú ayé rẹ aláìdé ah, irú àmì wò rè ọkàn tuntun tó fi tayọ níbi tí wọ́n dáràn rẹ dúró sí lórúkọ Jésù ọkàn yẹn bàdí ayé rẹ. Iran àwọn kì í dókè ọwọ́ ní kí ni màá wá ṣe tóró ní kó jẹ́ ẹrú rí ọmọ lọ wájú kó fẹ́ bá sọ̀rọ̀ pé ìran rẹ̀ yìí dókè ìwọ náà ò lè débẹ̀ sọ́ọ̀lù béèrè pé kí ni màá wá ṣe ẹ ti dòró lé mi lórí ẹ ti pè mí sáàrin àgbààgbà gbogbo ẹ ní ìlọ́kàn ọba ó ní máa ń lọ ó rí ẹgbẹ́ àwọn wòlíì wọ́n ń sọ̀kalẹ̀ ẹ̀ pọ̀ lókè wọ́n máa fèdè fọ̀ darapọ̀ darapọ̀ mọ́ máa tẹ̀lé wọn lọ bá ọ bá ti ń tẹ̀lé wọn lọ ìwọ náà mọ ẹ̀mí olúwa ọba lé ọ ìwọ náà mọ fèdè fọ bá ọ bá ti ń fèdè fọ á pààrọ̀ ọkàn rẹ bá ọ ti pààrọ̀ ọkàn rẹ ọ fèdè fọ pẹ̀lú wọn bá ọ ti sọ̀kalẹ̀ tán yóò sì ṣe ohun gbogbo tó o ṣe àṣegbè ni. Forty years yí ọ báyìí samuel orí kẹwàá ni mo sọ níbẹ̀ orí kẹsàn-án ni kẹ́ ẹ ti ọkọ bẹ̀rẹ̀ tó hmm. ẹ wà bọ́ sórí kẹwàá àṣẹjáde mo bẹ jésù ọkàn tuntun tó tó sóore tuntun ẹnìkan sàmì ó bà ní ayé rẹ àdáyámẹkẹ fàdáyámẹsádàlíkàpá èrúkẹ yàmà sádàlì kàbà ọ̀fẹ́ ìdí nìyẹn kò wá yí àwọn tí ń bẹ nínú ayé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n dúró lé lórí ó ní wọ́n fi yọ ọkàn ọba tó bá kú tí wọ́n fi tún lọ mú ọkàn yẹn tí wọ́n fún ọba tuntun yẹn wọ́n gbàgbé pé ọ̀run ló ní ọkàn tuntun àwọn wá wò pé ọba tuntun tó fẹ́ jẹ kò lè ní ọkàn ọba ó ṣeé ṣe kó sálà fún bọ́ bá rí ọwọ́ tó le ṣùgbọ́n ẹni tó ti ń gbà fi tẹ́lẹ̀ báwọn bá fún ní ọkàn rẹ̀ jẹ ọkàn tiẹ̀ náà ó lè yí gbé wọ́n gbàgbé pé ọwọ́ olúwa ní ọkàn tó tó wà àṣẹjáde ọjọ́ ti lọ ẹnìkan sàmì mo bá jésù sọ̀rọ̀ ó yẹ gba ọkàn tó tó irú àmì wo rè láìdé bó sì mọ bó ti máa ń ṣe ńgbà tó ń tẹ̀lé kíní gódógbó àbí kí ló lọ́ọ́ tẹ̀lé léyìn àṣẹjáde ó yẹ gba ọkàn tó tó ó yẹ gba ọkàn tó tó gba ọkàn tó tó gba ọkàn tó tó gba ọkàn tó tó gba ọkàn tó tó gba ọkàn tó tó gba ọkàn tó tó gba ọkàn tó tó gba ọkàn tó tó gbọ́ kan tuntun bí bàbá ọkọ rẹ bá níyàwó márùn bọ́kọ rí ọba gbọ́ kan tuntun òun náà padà fẹ́ ọkàn là ń sọ nípa ẹ̀ ọkàn tuntun tó ìwọ wá ń bínú pé kò wá súnlé ogun tó dìde sí bàbá ní ìjọba tó ọkàn tí ọba ti wá gbọkàn tuntun it will be very difficult láti gbé ayé tó yàtọ̀ tóró nílò ọkàn tuntun sa bí màmá rí ọba gbélé ọkọ bọ́ ọba gbọkàn tuntun ó lè rí ẹ̀gbin tí ó lé ọkọ mẹ́ o bọ́ ọba wá gbọkàn tuntun ó ní rí ẹ̀gbin yẹn rò ẹ̀gbin tó rí yòrẹ́ ló fi wá padà gbádùn ẹ̀ ayé tíyà rí ọ̀wá rí jẹ nílé ọkọ náà ni wọ́n jẹ hmm. torí ìwọ gbọ̀kàn tuntun ọkàn tuntun ni ó paná ogo tó dìde sáwọn òbí ẹ àṣẹjáde ẹgbẹ́ rẹ nílé iṣẹ́ rí ọ̀padà run ìwọ náà wá ń dìde bọ̀ díẹ̀díẹ̀ hmm. béèrè ọkàn tuntun kó tó tó èjì tẹ́gbọ̀n rẹ wálẹ̀ hmm. àṣẹjáde mo bẹ̀ Jésù ta ló sàmì ó yẹ gba ọkàn tuntun ìdúkèrúmẹkẹ fàdà yàmà sádàlì kàpà ó yẹ gba ọkàn tuntun ó yẹ gba ọkàn tó tó abẹ́jọ dáfídì ó lò ti dá àyà tuntun sínú mi màkì abẹ́dà yá màkàmá èmi kẹfẹ́rù mẹ́sẹ̀ dàlí kàpá ó yẹ gba ọkàn tó tó ó béèrè mi onísáàmù dáyà tuntun sínú mi ó mà kó fún mi lọ́kàn tó tó àṣẹ jáde ó yẹ gba ọkàn tó tó ó yẹ gba ọkàn tó tó. ó yẹ gbé ọkàn tó ọkàn tí í pàṣẹ níbi gíga ọkàn tí í ṣàṣeyọrí ọkàn tí í ríràn gbà ọkàn tí dìde ọkàn tí fi ògo lògbà ọkàn tí í ní ìtara sí ọlọ́run ọkàn tí í pòǹgbé ọlọ́run òǹgbé ọlọ́run ọ̀gbẹ́ wa mọ́ báyìí tòǹgbé ara wa ní gbé a so mm. ọ̀pọ̀ ní òǹgbé ọlọ́run ọ̀gbẹ́ mọ́ ọkàn ní òní ọkàn tí í pòǹgbé ọlọ́run kò sí ọkàn tí í pòǹgbé ọlọ́run mọ́ ọtọ́ òǹgbé ara wa tó bí àbá sì lọ́kàn tí í pòǹgbé ọlọ́run a lè máa ṣàfẹ́rí rẹ̀ bá a bá dẹ̀ a lè gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere àṣẹjáde ọkàn tí ń pòǹgbé ọlọ́run ẹ̀mí mímọ́ ọyá fi sí wa nínú ọyá fi sí wa nínú ọyá fi sí wa nínú ọyá fi sí wa nínú mo gbàdúrà o ayé yín dìde ayé yín dìde ayé yín dìde ayé yín dìde ayé yín dìde ayé yín dìde ayé yín dìde ayé yín dìde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 lórúkọ olúwa ẹni wálẹ̀ o mo gbàdúrà fún yín tinútinú ọ̀nà tinu dímọ̀ yín o ọ̀nà ò dímọ̀ yín o ọ̀nà ò dímọ̀ yín o ẹ̀yin tí ẹ̀ ń dìde ìrànlọ́wọ́ lọ́nà kàbíràn mi ẹ̀yin tẹ́ ń sí à program yìí ọ̀tá ò ní rí yín mú ayé yín ó máa tẹ̀síwájú ẹ̀ ní wálẹ̀ ẹ̀yin tí ẹ̀ mú mọ̀ràn kan wá pé ẹja ṣe báyìí ẹja ṣe báyìí ẹja tó ṣe báyìí mo gbàdúrà ojú ò ní tì yín ojú àdúrà kò ní tì yín ẹ rí ọwọ́ rere ọlọ́run ẹ rí ojú rere ọlọ́run ẹ rí ọwọ́ rere ọlọ́run ẹ rí ojú rere ọlọ́run ẹ lọ ní ẹ̀rí bẹ́ẹ̀ ni kórí ògo forúkọ olúwa má gbàgbé jésù lolúwa má padà lẹ́yìn rẹ̀ ó nìkan ni ọlọ́run pé nọ́mbà yìí zero eight zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine bọ́yá o ní ẹ̀bí àdúrà kan tó o bá ń pè tán àbágbé send the message mo máa go through ẹ̀ mo máa kọ́ jáde àgbàdúrà lórí ẹ̀ wà á ní ẹ̀rí lágbára ọlọ́run bóyá olúwa fi ẹ̀kan sí ọlọ́kan tó bá fẹ́ bóyá o fẹ́ kankan wàá send message wọ́n máa kà á wọ́n máa reply rẹ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ire tó gbà kò ní bọ́ sọnù mo fi ọlọ́run bí ọ dúró nínú olúwa bí ogun tó ń wò tó sọ ní bàbá rà kò nítumọ̀ sí ọlọ́run àwọn tó dúró de olúwa á tún agbára wọn ṣe wọ́n fi ìyẹn gòkè yìí ní wọ́n bá ń sáré kò ní rẹ̀ mọ́ ní wọ́n bá ń rìn àárẹ̀ ò ní mú wọn dúró nínú olúwa fi olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ ó ní àtipó òun lolùfẹ́ san fún àwọn tó farabalẹ̀ wa má padà sínú ayé mọ́ má padà sínú ebi mọ́ ó ní ẹni tó fọwọ́ lóhùn ìtulẹ̀ mm. tó bojú ẹ̀yìn ó ní kò yẹ fún ìjọba ọlọ́run òpin ohun gbogbo ṣèjú bẹ̀rẹ̀ rẹ lọ dúró nínú olúwa dúró nínú olúwa kò sí ogun tó le yóò wálẹ̀ kò sí ogun tó le èéfín logun kì í pẹ́ ní sánmọ̀ tó fi ń túká mm. má wàá gbà o kán tó dákúnrín àjò rẹ dúró ti olúwa ó ní agbára lórí tọ́lá àkọjá ó ní agbára lórí ohun gbogbo ó lè so gbogbo nínú ohun gbogbo torí pé ó lè so gbogbo nínú ohun gbogbo ìwọ náà lè so gbogbo toró sọ wípé èmi lè so gbogbo nínú Kristi Jésù ẹni tí ń fagbára fún mi torí Jésù lè so gbogbo ìwọ náà kọ́lí báyìí láti so gbogbo ojú ò ní tì ojú ò ní tì I love you mo kí gbogbo yín á pàdé láago méje ní alẹ́ òní you are blessed in Jesus name God bless you bye for now. Bye.